الحمد لله رب العالمين المتوحد بالكمال عالم بحيث يجعل رسالته أرسل الرسل وأنزل الكتب لئلا يكون للناس على الله حجة بعد الرسل اختارنا أن نكون من أتباع خير الرسل نحمده ونجلله ونشكر على هذه النعم ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة المخصوص بالمقام المحمود أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا مؤبدا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام حكى الله لنا سبحانه وتعالى وصايا لقمان الحكيم لابنه ما زلنا في إيراد هذه الوصايا مع بيان كل منها ولكن تطرقنا إلى الظلم لما بدأ لقمان يحذر ابنه عن الظلم وأن المظلمة مهما ما قلت أو كثرت أو اختفت أو تسترت أو احتجبت في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله يوم القيامة فإن الله سبحانه وتعالى جعل الظلم حراما بل هو نفسه حرم على نفسه وجعله بيننا محرما لذلك رأينا أنه لا بد من بيان أنواع الظلم وأنواع وأقسام الظلمة ثم من نعاملهم بالظلم وقد ذكرنا من هؤلاء ثم ذكرنا لنا أن أسلافنا كانوا ممن نؤاملهم بالظلم وكل من ترك وصية من وصايا سلفه الصالح فإنه قد ظلمه وخير السلف لنا بل رئيس أسلافنا من لدن نبي الله آدم هو رسوله صلى الله عليه وسلم نبينا محمد وقد أوصانا بوصايا عديدة لا أحد يعطيها عددا ولا أحد يحيطها حجة ولكن مع هذا قد ترك كثير منا هذه الوصايا وألغى وراء ظهره كأنها لم تكن ومن ذلك وصية رسول الله صلى الله عليه وسلم عن النساء بقوله استوسوا بالنساء خيرا كرر هذه المقولة في حجة الوداع مرات فوعاها أصحابه وبلغنا إياها وما, وما, وما زلنا نتذاكر هذه الوصايا العديدة عن النساء من صائب النبوة ومن ذلك ما كان يعامل صلى الله عليه وسلم به أزواجه بعد أن تعدد بعد أن تعجبنا عنده صلوات ربه وسلامه عليه وما زلنا في قصة عمر بن الخطاب لم عفان رضي الله تعالى عن أرضاه حين سأل أمير المؤمنين عن المتظاهرتين اللتين تواطأتا وتواصيتا على أنهما سيقيران على رسول الله صلى الله عليه وسلم عندما مكث طويلا عند زينب أم المؤمنين رضي الله تعالى عنها وأرضاها فقال لي صلى الله عليه وسلم مسلمين أطرع لكي كرات جرفان النبي صلى الله عليه وسلم ẹn tọrọ bá rẹ ti bàmà jẹ kẹfù gbọ wa ọlọ́wọ́ bá ń tàlẹ́ fún kí ànábì wa bá ń tàlẹ́ fún ọ̀la rẹ̀ àti àwọn arìnrìn àti ọ̀sùn sábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alikiyama ẹ̀yọ́ mọ̀ àdúrà sí mo ń fi àsìkò yìí ẹ̀rọ létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ òṣèré náà iná létí ìbẹ̀rù rẹ̀ eléyìí ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó sọ fáwọn tó ti lọ sáájú wa òun náà tó ní àsọtẹ́lẹ̀ níbi ìmọ̀ ṣe bí ẹni tí ń bẹ̀rù ọlọ́run ní gbangba káwa lọ́ọ́ máa yọ́lẹ́dà ní kọ̀rọ̀ ọlọ́run sọ o níbi ìbẹ̀rù rẹ jẹ́ kí ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa di ọ̀dà ju gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ. àbọ̀rọ̀bọ̀ lórí Lukman rẹ̀ adébí mọ́sàbùsí o ọmọ mi mọ́sàbùsí o àwa sọ̀làyé ìran àbùsí alópin mẹ́ta wọ́n pin mẹ́ta àwọn fi bá wọn lò wọn ò sí wa wọn náà lọ bíi márùn à ń sàlàyé ẹnì kẹta lọ òun náà ni àwọn tó ti lọ sáájú wa ọmọ nìyàn máa ń sàbòsí Allah subhanahu wa ta'ala àsàlàyé lẹ́yìn kútùbà kan ni bákan náà nga máa sàbòsí ẹ̀mí ara rẹ̀ àsàlàyé lẹ́yìn kútùbà kan ni ibi tá a dín náà ni ìmọ̀ ti àbòsí bá àwọn tó lọ sáájú wa lò tó sì ń túmọ̀ ìsí àwọn àsọtẹ́lẹ̀ wọn ká máa ra lárí. ànábì wa sallallahu alaihi ọwọ́ ní ọ̀rọ̀ tó pọ̀ tó sọ fún wa nípa àsọtẹ́lẹ̀ tìǹbàtìmá tìǹbàtìmá àwọn èèyàn kan bẹ tẹ́ nǹkan sọ yìí pé ẹ sọ̀rọ̀ yín pẹ̀lú wọn Allahumma harriju haqqa ad-du'afayn àtàlẹ́yìn hadith yìí dáadáa al-mar'ati wal-yatimi ọlọ́wọ́n bá mọ̀ ń bí ọ́ má bá ń fi ọ̀rọ̀ rẹ̀ ìfìyàjẹ́ni yẹn má bá ń fi sí é fún un. banfunlẹ̀ ma banjaro gbogbo ẹni tí èyí bá ti pé ẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ méjì tí mo fẹ́ ká yìí ọ̀lẹ́ àkọ́kọ́ obìnrin kejì ọmọ ìwà ń tó àwọn àfa ara ìyàwó rẹ̀ ló ti rí bìbí ọlọ́run kó ojú ọmọ lọ ojú ọ lọ ó sì mú mọ́lẹ̀ ọwọ́ fara alára ìwọ náà lè anabi sallallahu alaihi wasallam wa ní àwọn àfẹ́rẹ́ tó sọ nípa àwọn obìnrin àbábọ̀ ní ìjẹjọ́ asọ́nìjẹ̀ẹ́dógún nígbà tí àdúrà sàlám tí èsè ń tọ́mọ lógún ọdún lànàbì ti jí ọkọ ìyàwó kan aṣọ fún wa tọ́jọ́ gbàlìkì àmọ́ tí wọ́n bá ń kó ogbó ìyàwó kan jọ ànábì náà tún lọ lórí wọn pé ẹnìkan ìyàwó kan láyé ọwọ́ amánéèjì obìnrin yẹn tí wọ́n ti jọ pàdé ọlọ́run ọba tóbìnrin pé a ah, ọkọ rèé wàlláhì ànábì náà tún lórí sallallahu alaihi wasallam a sì jẹ́ àtúmọ̀ àgbọ́yé gbogbo ẹni tí bá máa fara ni àwọn ìyàwó rẹ̀ tí ọmọ ìgbà tó ń hó kú ó láyé yọọ mọ̀ sọ àwọn ìfàkànnù o tọ́bàdíjọ́ gbẹ̀lẹ̀ kíámà sáà kéèyàn rí àwọn mẹ́rin kò fi mẹ́rin rí ilẹ̀ láyé kí àwọn mẹ́rin tí wọ́n bá ti èrì màrí padà ọ̀rọ̀ ti dé lọ́rùn ń tọ́nu kí lọ́rùn tó lọ́rùn rẹ̀ ó ní àwọn tánilẹ́bí mi ká ti bá ẹni tí wọn bá pa nítorí ọlọ́run ọlọ́run ó fò ní seventy extra kó méjì o seventy two èyí tí wọn kó bọ́ọ̀lù yẹ wọn tẹ̀ bá sí ma ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé ọkọ rẹ̀ ti ayé mi tó wá rí màrí padà irú àwọn obìnrin ẹni tó bá kẹ́yìn sọ́dọ̀ rẹ̀ ó tún fẹ́ lómi lẹ́yìn rẹ̀ gbogbo àwọn ọkùnrin wọn ò kàn ẹjọ́ fún jọ̀gbọ̀n àlìkè àmà wọn wà ní owó tí ègbè lẹ́nu ìgbóná nù wọn kọ́ mọ́ bá lọ àdìjẹ náà bí ọba ti mú ọ òtí e, ìntà bá ti bù débẹ̀ òní wọn bá ní fìtàlì jẹ̀ náà kù. so bá mu kọkọ obìnrin ó kú kóbi ọwọ́ sọ pé alihamudulilayi ìsinmi dé ọkọ kú tọ́yẹ kóbìnrin ó rí sí pé ha ọgbọ́n òun mọ̀ fẹ́ dá. àdúgbò sọ́dọ̀ wá dé ọkọ àwọn ìyàwó tó ju ẹyọ kan lọ padà báyìí làwọn fẹ́ máa sọ là ń sọ bọ̀ ní jẹjọ. ìyàwó rẹ̀ sọ̀tẹ́lá bóòlù yà wa Aisha ti jẹ́ yàlé àṣàlàyé ẹ̀ a sì ń jó ìwà pé ìyàlẹ́ bẹ́ẹ̀ nù sílámù abọ́ mbẹ́ kọ́nà òjì àdèjì bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé àfẹ́ ìyá jù torí ká ní pariwo àtọ́yà yìí ká lè bọ́ síbi nǹkan mi. Ànábì sallallahu alaihi wasallam àbọ̀rọ̀ bọ̀ ní ìjẹjọ́ kàmi yẹn dùkúrò àlìsá ìyí marratayn fil yawm ẹ̀ẹ̀mejì lójúmọ́ ànàbí ò lè má dọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ ajẹ́lẹ̀ yìí náà kọ́kọ́kọ́ yé wa wípé kò sí ó ń tàn tíyàwó rẹ̀ ó ju ẹyọ kan lọ tí ò ní sẹlọ lórí wípé kàrá yìí fún ama yóò tó wá máa fi sọ̀rọ̀ sí a ibi ọ̀pọ̀ táìmù náà dábí dúró yóò jẹ́ yìí ọlọ́run ń lo ìwọ láti máa gbé àjẹ́ àmúwọn gbọ̀dọ̀ rẹ ni kì í ṣèwọ ló ń fún ẹ. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n lẹ́ni tó bá mówó tí èè jẹun tí wàá fi ń dájọ lẹ́mìí àti fi kọ́lé àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ oògùn ọ̀sà ní ìrà kan yìí o tó yẹ kí ọmọ fi jẹun nú ìwà ń da alájọ bẹ́ẹ̀ bá gbàjọ ìbá alágbájá kílẹ̀ bẹ́ẹ̀ ṣe olóhùn fẹ́ ni ó ní ẹ̀ sọ fún dáadáa ebi ìpáyàn débi ilé kíkọ́ oògùn ọ̀sà lé owó oògùn ọ̀sà lé ìrà orí ilẹ̀ lóyún ti kọ́kọ́ gbé ta ní ti ìrà búlọ́ọ̀kù ìwòkú báyìí kò sì anabi sallallahu alayhi wa sallam ẹ̀ẹ̀mejì lójúmọ́ yóò dọ̀dọ̀ àwọn ẹlẹ́yà rẹ̀ yóò dìbẹ̀ láàárọ̀ tó àti nkaso bá tán kí ni máa lọ sí i máa ń sàdúrà fún wa kì í sì pẹ́ sàlámù alaykum ẹ tún kú ojúmọ́ o ẹ kú ìṣòro o abàdàlì jẹ̀nà o ẹ kú oríire o ẹ má yọ̀lẹ́dà o ntọ́nà ní àjọ máa ń ṣe náà ní àjọ máa ń ṣe o ẹ̀yin ẹ wá rí wípé ẹ gba distinction ṣùgbọ́n tó ṣe é fi hàn ẹ̀yin náà máa mú pàdé ọlọ́run ìwọ gbàǹtọ́ da àdúgbò ọ̀sán àdúrà kan yóò bòde sọ́dọ̀ yẹn asiri yóò tó wá bá wọn sọ́dọ̀ kí asiri tàn ṣùgbọ́n kí ni máa ń fi ṣe ìmọ̀ ń fi yẹn nàjú pẹ̀lú wọn bóyá ń tọrọ bá wà àbí ojú kò pẹ̀lú rẹ̀ bí ìṣẹ́jú mélòó wọ́n jọ fún mi jómi tó rú ọ̀rọ̀ wọ́n jọ fún mi jómi tó rú ọ̀rọ̀ ìǹtà ń sọ yìí ẹni

wà á ń dira àṣírọ takàlẹ akọrọbìn níta ń pariwo nù ó kó ilé kéwulẹ ó sì gbàjáde lọ àwọn apàdé rẹ lójú ọ̀nà àfọ̀nìyà yà ah, á ìjáde àwọn bẹ́tẹ̀ nǹkan kí ó kọ́ ni à ah, ntọ́ yẹ kẹ́yìn ní òfin máa tẹ̀lé àná bẹ́ẹ̀ bá ń lọ jáde ìmánì yóò ti jù báyìí lọ jùbìrì lèmi ti ilẹ̀ ni ọ̀ máa fún wa kí n dàjúmílù ọkọ wọn ẹlòmíì wọ pé ah fún mi pété yẹn náà bá lè tẹ̀síwájú jùmílù gan lè máa ń báyàn bòtítọ́ yàwó yẹn ẹnití ọba ti ní ìpìlẹ̀ ẹ̀sìn yóò sì nǹkan mi gbọ̀ kálá Allah subhanahu wa ta'ala ó ní agbára kọ́ máa sọ pé ẹnì kọ̀ọ̀kan láàárọ̀ ẹ̀ka fatia oúnjẹ àárọ̀ kò ti dípò rẹ̀ bọ́bá dọ̀sán ẹ̀ka fatia bẹ́ẹ̀ bá fẹ́ panu ẹ̀ka náà tì í ná ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹ jẹun ṣùgbọ́n tí èèyàn bá wá wà láàyè kọ́ jẹun wọn ò jẹ́ ọ jẹun wọ́n wá fẹ́ fìyà jẹ́ nítorí pé ń ṣe tọ́lọ́run wọ́n wá tì mọ́ yàrá kan wọ́n yàn kọ́kọ́rọ́ wọn sọ àpò kó òfin ló jẹ àárọ̀ kó fún ẹ̀sán wọ́n wá ní kílẹ̀tẹ̀ rẹ̀ àwọn nígbà tó náà ń ṣe tọ́lọ́run wọ́n wá tẹ́ ọtọ́lọ̀ ní kọ̀rọ̀ ní ọlọ́run ọba alágbára ní ọ kò sí tó lè ṣe omi ń dénú àpáta ń dénú àgbọn tí ò sẹ́ńtóyé sànú mi méjèèjì ọ̀pá mi kú bíi ọlọ́run wa lè máa bọ̀ láti sán mà nítorí pé kèése kó ń lọ sọ fọlọ́run wa wù mí wá dẹ̀hùn alábàárà ni kó sí ní òlédè ṣùgbọ́n kó wá máa ṣe bí ẹni wípé ọlọ́run ọba gan tọ́jú ọgàn kọ̀ gbọ́n kí ọmọ bọ́lọ̀ ń lò bí ẹni tí ọgbọ́n ibẹ̀ lè yóò ti kàbùkù èyí ó tún kó tó tún jábùkù lọ. àdébí wasalọ́lọ́ àrùn wasalá ọlọ́kàn kẹ́ni ọwọ́ àdìjọ kan jẹba tí ń bọ̀rọ̀ ìbọn abúlé bin abbas radiyallahu ta'ala anhu ó ń bi abúlé mọ̀mìnrin ọmọ ọlọ́kọ̀ tó léèrè pé kí gan ni kókó àwọn èèyàn méjì nínú àwọn ìyàwó ànábì tí tọ́lọ̀ ọba sọ ayé àkàlẹ̀ lórí ọ̀rọ̀ wọn wípé tọ́ba jẹ́ wípé ẹ máa pètò pèrò àti máa dàdí nábì mi láàmú ni tẹ́ ẹ máa gbé lẹ́nu ìgbóná máa wò náà méjèèjì mo fẹ́ mọ́ wọn kọ́dọ̀ wọ́n ti lọ́dún kàtí mo fẹ́ mọ́ wọn ṣùgbọ́n láyé mi náà ní tó àlè kàyìnlá ẹ̀yìn mi ẹ̀rù wọ àmì ìrẹ Umar fain Umar ní ń sọ àmì méjèèjì wọlé ni àmì na Aisha àti Hafsọ ìkan jẹ́ ọmọ ọ̀rẹ́ mi ìkejì jẹ́ ọmọ tèmi gángan ìwà ń sọ ìtàn lọ àti sọ́bọ̀ níjẹjọ kí ni àwọn màmá wa yìí ti fún àdébí kí ló jẹ́ àmọ̀ pé bàdà là ni ìntàn nàbì ṣe ń dàlú jáwọ́ pé bàdà ni torí pé tí máa ń ṣe láàárọ̀ àdúrà ni ó ti fún wa tó bá di ìrọ̀lẹ́ yóò bá wọn najú. àdúrà sàlámù wa wà mẹ́ ìyàwó iṣẹ́ òun ti jáde kò ì jáde hafsọ bọ́sì ọkọ wa ó ti lẹ̀kùn mẹ́lẹ́ ọ̀dọ̀ Zainab ah, ah. ṣé gbogbo àsìkò kú ọ̀dọ̀ ẹ̀mí kan ni ó ti lóní gẹ́gẹ́ bí obìnrin ọmọ táàtì di aṣọ wípé àgbòrò mahofin mọ̀gọ́fìrì gọ́ọ̀mù kan ni ì máa sun jáde lára adi kan tá à ń pè ní kúrúfòtò ṣùgbọ́n òórùn burúkú òní gọ́ọ̀mù ìmárùn tábìlì bá ti jáde síta di a sọ pé à ń gbóòórùn yẹn lẹ́nu rẹ̀ tàwátọ́ ata alahadà amọ̀ wọ́tàwàfẹ́yàtà alahadà amọ̀ wọ́tàwàfàkọ́tà alahadà amọ̀ ọmọ yìí jì sọ yìí pé nǹkan àwọn sọ̀nà tí àdàbí bá wá fẹ́ máa yí wa sí bẹ́ẹ̀ tó fẹ́ máa yí wa sí koro tó pé ah òun ọmọ sí nǹkan báwọn ẹ sọ pé ah ìyẹn tó bá sọ fóun sí ìyẹn tó bá bá fún ẹnìkan yìí náà tó sọ wọn náà gbọ́ amsterdam jáde kúrò lọ́dọ̀ yà wá tán yàwá iṣẹ́ wọn ah ìmúlẹ̀ àti ń bọ̀ tí gbogbo ẹ̀rún báyìí ah, àbí ni ah bẹ́ẹ̀ àdàbí ti kórira kí wọ́n gbóòórùn tí ọ̀dà látara rẹ̀ ah, ànábì ó mọ̀ tó tó mọ̀ ni o ànábì dáa pọ̀ nínú àdìsí àwa iṣẹ́ wọn ni kánà fọlọ́ sálámì ìdá àdákùnrin àbẹ́yìí tá a ó bẹ̀rẹ̀ àbí tiwa kánà bí ba ti jáde lọ tí bá ń wọlé padà báyìí yóò máa rún orin ni torí kò ní fẹ́ káwọn ará ilé ìwò gbóòórùn kẹ̀kẹ́ gbogbo tó bá jẹ́ ń ta tó lè múrùn kẹ̀kẹ́ lọ tàbí bákàbàkà ọmọ ọ̀run lójú ẹsẹ̀ ìsàlọ̀lá yóò rọrí ọbẹ̀ kìlù ọbẹ̀ níwájú ọlọ́run yóò wa ni tí mo ah, ah oyin bóyá jẹ́rọ̀sátì náà lò lè fọ́fọ́ bóyá oyin yẹn lọ́lọ́ rèé mu nínú gọ́ọ̀mù táǹpé ni magọ́fíìrì mugufúrù yẹn ó lẹ́yọ̀ kan rẹ̀ magọ́fíìrì ní jámù oyin ìrìn ayé lọ́nà bóyin náà bú akúkú lọ rèé mu bọ́lọ́ rèé ewúro yóò korò bóyin mu nítorí

sọ́ọ̀dì èèwọ̀ fúnra rẹ̀ tẹ́bítẹ́bí mọ̀rọ̀dọ́tà torí pé àwọn ìyàwó rẹ̀ mùsọ̀wọ́ ìyọ̀nú obẹ̀ tí wòye bá ti ń wòye méjì eléyìí eléyìí wọ́n sọ di bọ́ọ̀lù ìwọ́gùn òní gẹ́ẹ̀tì ara rẹ̀ mọ́ tí wọ́n bá gbọ́ bí wọ́n gbọ́ sọ́n tí wọ́n bá gbọ́ bí wọ́n gbọ́ sọ́n eyi o wà lọ́dún èèyàn o gbóyin fún ọ ọmọ mòye níyàwó rẹ ni ó yí ìsìnrè kò sínú tí mo pè ní àràmù fún yín kẹ́ẹ̀mù kọ ọ̀wọ̀ lọ́dún ìyàwó rẹ nìkan ò lè máa wá gbó fún ọ nígbà bá dọ̀rọ̀ tiẹ̀ náà náà bá rò lè fi rí ó lékún tó sọ fún wa wípé gbogbo bá ń fọkọ tí bá ti ń ọkọ mára tí èsì ìṣe pé ń bú sẹ́lẹ̀ yìí lọ́wọ́ afa ìjẹun sọ̀sọ́lọ́m tó fi ààlà mi nìta yìí ìlà àwùjọ lọ́dọ̀dọ̀ sọ̀sọ́lọ́m ẹ̀yin ìyàwó mi mi àyìn á ah, ẹ sì pín mi lẹ́mìí tó báyìí ìsì ní dọ́dọ̀ ẹ̀dẹ̀ kan yín fóṣù kan jamaa eléyìí ẹja ti dáàmú tó pé ọ̀rọ̀ kúrò dọ́ àwọn afa lórí méjèèjì àkọ́kọ́ lọ́yìn ní nọ́bàyìí. جاء من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه وارضاهما والحديث مخرج في صحيح مسلم رحمه الله تعالى جابر بن عبد الله ني اما كسر ردوكا اما اما ناتوني كعبة تتوى ما يهو اه اه اه عاري نقبي بوبوين تقوى كل من لم يستنير من بيت النبوة أنتي أو باتي ما أجبي ملء سينو ليه لا تقول يا نبي صلى الله عليه وسلم inú òkùn ni ọ wà tí ìjáde láyé àtún àtàwọn ẹbí rẹ̀ ìmọ̀lẹ́ wo kí wọ́n sọ pàdé bíi ti nǹkan kan ṣe ẹ̀kọ́ ayé ó ní ah, ah, ti pọ̀jọ́ muslim ah, bó ẹ ẹ ẹ máa yí ànábì tẹ́ ń sọ yẹn ayé yẹn global ayé tí kò sí fún kò sí network kò sí kíníkan yẹn ayé yẹn ti wá fẹ́ báyé mu. wàláyé yẹn tọ́jọ́ pọ̀lọpọ̀ wà ní okùn nù ànábì ọlọ́run ní ọ̀gá ayé lájọ ọmọ ti ràn èyí tó mú wá náà lẹ́ẹ̀ máa lò káyé nífẹ̀ẹ́ ní ìkó bẹ̀. wà níjọ kan kí ni n

níbo lẹ́yìn ti débi àti débi ti pẹ́ o àbí ìsìn bẹ́ẹ̀ ni olè kọ̀ jáde sí a ẹ̀yìn àsìkò tí wọ́n wà lórí bẹ́ẹ̀. fàdákọ̀lá abubakar ní aláàrọ̀ sọ̀rọ̀ sọ́lá abubakar bá wọlé ọ̀nà àwọn ọmọ kíláàsì ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ kan ó dẹnu ọ̀nà. fàtàzànà àwòyẹ sáàdínù abubakar ní aláàrọ̀ sọ̀rọ̀ abakiri náà nígbà ẹ farigun fawajada nasa julusan rudan bibadu rasasalam ọba báwọn yẹn náà ti hàn jókòó lọ́tún lọ́sì lẹ́nu ọ̀dà nọ́ọ̀sì àfúnlá kí ló dé àwọn ah, ní àwọn náà ti wà mí látọ́ ni à ń kálẹ̀kùn mo sì lẹ́kùn nílẹ̀ kan o abakiri ní ẹ̀ lọ gbàtí wọ́n bá kálẹ̀kùn tẹ bá gbóhùn rẹ̀ wọ́n dá wọlé o abakiri kan lẹ̀kùn ní ruwaya kan wọ́n ti lẹ̀kùn fún kamulọ umaru náà dé nínú ruwaya mi abubakiri kan lẹ̀kùn tani wọn abubakiri ẹlẹkùn sílẹ̀kùn fún tani òsílẹ̀kùn ṣé anabi ló sílẹ̀kùn fún abakiri àti kíló ń ṣẹlẹ̀ àrùn nígbà òsì sáà umaru náà tó dé abakiri náà lọ dúkọ̀ pẹ̀lú àwọn èèyàn ó sáré pé inú àwọn èèyàn ò dùn òǹkàlùkù wà ní ó bànújẹ́ pé kí ló lè má nàbí má bọ̀ bí sí à. akpọ ihe ló sa gbogbo wa náà si jọ na abakiri umaru náà de yẹ sáàbìn wàlá rasulillah sallam o náà nkẹlẹ kan rúd wọn dò náà padà wọn ò sílẹ̀ kọ fún ìwà yà mí náà wà kọ fún wọn àwọn èèyàn wá sáwọn banújẹ́ pé kí abubakar ama kpòótọ́ wàlọ́dún àdínábì o wá tún lọ gbàyọ̀ǹda lẹ́lẹ̀ kejì fasta dana abubakiri abakiri bá tún kẹlẹ̀kùn lẹ́lẹ̀ kejì tani ẹni abakiri ni o fa ó di iná la àdínábì ni ẹ bá ń sílẹ̀kùn sọ̀rọ̀ wà sọ̀rọ̀ abakiri wọlé umaru náà bá dìde dàfani fàárì kan tani umaru ni o àdínábì ni ìsílẹ̀kùn fún wọlé wọ́n sẹ̀sẹ̀ lẹ́kùn fún àméjèèjì kí ló fa mọ́tìlẹ́kùn láwọ̀kọ́ kí ló fa ìsìlẹ́kùn lẹ́lẹ́kejì nítorí kíni. fàwájàdà rasulullahi sallallahu alayhi wa sallam wajiman sakitan hawlahu nisa'uhu. wọ́n wá rí ànábì tó dorí kodò tí wọ́n bá ń pìyàn ní wájìmù tí wọ́n bá ní fúlánù wájìmù ẹ̀ǹtí bànújẹ́ bá dalákẹ́ ó ti bínú pín kọfẹ́ sísọ kọfẹ́ síse ó dalẹ̀ ojú rẹ̀ ò ساكتا بوبو تا سليما في بانا بي سورو بيا ودا اما كوجو متا هو ان بوبو ادبي ودان ادبي وادوري كودو بيوا ونساء وحوله نساؤه àwọn ìyàwó ànábì gbogbo wọn mú ànábì bọ̀ sáré fain kí ló dé ti fi wá ní wú sílẹ̀kùn fáwọn yìí àwọn ìyàwó àwọn ọ̀já ànábì ọ̀wá adáwó mà lóhùn àwọn ìyàwó sẹ́ ní òjì kẹ́rọ̀tà أبو بكر أنا آه. بيتي مباطو أنا بيو فيسي أه عمر ني إني قد شكرا صلى الله عليه وسلم في كلامي إيه وأغمتي ما تقبع النبي ليري أحسن آه، مثل بيو نزيب اللوم ليه تقبع النبي ليري واني أرأيت يا رسول الله بنت خارجة تسألني عنفا الكسوة والنفقة فقمت إليها فوجعت عنقها حتى خرت منها من رواية فوجعتها وجعة خرت منها أنا سؤال صوب تصل اللي مني ايه تيرو بي ورو بسورو ẹni wọn kò bá yẹn wá o nígbà tí ó kú díẹ̀ tí bintu kọ́ríjà ìyàwó abubakar nìyàn bintu zayd ó níyàwó ti ẹ ẹ ẹ ẹ umar jama ẹ musọwọ àní ayé wa yóò rọrùn mọ́jẹ̀mọ́ yọ kan náà ni tá a bá ti ní ànábì lọ́gà wa tá n tẹ́lẹ̀ gbogbo àwa tíyàwó wa ń jókòó wa ẹ lọ hádànù ẹ dókòó abáre padà o ayé yìí ò ní rọgbọ kì í ṣépè o ànábì lọ sọ. So. obìnrin tóbìnrin bá lọ́kọ wọn ò tá o mọ fẹ́ obìnrin tí ń jẹ́ balikis yóò máa wá jẹ́ balikis sulaiman torí kí ni ustaz sẹ́rí gbogbo àwọn mọ́tí aláwọn ìbàní ẹ̀ mọ́ bá ní sọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ní okòrò àti àdìs ọ̀pọ̀lọpọ̀ tí ń tẹ̀lé láyé ẹ̀yìn ẹ̀yìn ò lè get tó tí wọ́n bá fẹ́ lọ sí amẹ́ríkà báyẹn àbí wọ́n fẹ́ lọ sí interview ní embassy so wọn ò ní gbà pé ìyàwó àbí kókó kẹkẹ ni àwọn tẹ ẹ fẹ́ fi ilé ayé yín jọ tiẹn kẹ́ni ẹ máa bọ̀ wá máa bá wọn nulẹ̀ kẹ́ wá máa bá wọn fọkọ̀ àní wá ní kẹ́ ẹ múyàwó yín kẹ́ ẹ sọ́dọ̀ máa wà lórí yọọ máa lù yọọ máa fọ́n káàdún gbogbo ẹ̀ tí kọ bàbá rẹ̀ tí ìyàwó ànábì ló tù sẹ́ tí ìyàwó ànábì ló tù sẹ́ fẹ́ sọ̀rọ̀ wọn ọlọ́ni للذين كفروا امرأة لوط امرأة لوط وامرأة لوط ìyàwó anabi lu àtẹwà ìyàwó wọn ni a máa pè wọn sọ wípé balikis aya suleiman zulaikho aya muhammad jami sekina aya yusuf bẹ́ẹ̀ sì wá ti sọnù gbogbo ẹni tíyàwó rẹ̀ jókòó rẹ̀ kí ni òdi olóòlọ́ọ̀ mọ̀wùlẹ̀ sọ̀rọ̀ kankan. ini òtí ìjì ọkọ́lé ẹni ẹ ẹ máa tọ́ra wàhálà mi ọ mi mi ọba mi mi ìfòòró ni ń ọmọ ìwọ náà ìwọ tí ọba ó ti lọ ìyàwó èyàn èjó oko èèyàn o ọmọ obìnrin wọn o ọlọ ọlọ́kọ ni o tí èjáde lẹ́yẹ o? kọ àbá rẹ̀ ní ọmọ jẹ iná òun ó sì fi zainab بنت سليمان، عائشة بنت أبو بكر، أبي بكر، ti ما كان ẹjọ́gbà كيامان، a máa nù jẹ́mọ́ ẹjọ́ ẹjọ́ ẹjẹ́ agbọ́rọ̀ sí àgbẹ̀ sàfẹ́ràn ẹjẹ́ a máa gbọ́rọ̀ sí lẹ́nu o yìí ní ilé ayé wọ́n fi lójútù ilá fi lù tí ó fi yọ ilá ìfọ́n tí èdún ilá ti fà tí ètò ra wọn wà ilà fàlà ọlọ́run mo ti rọ́ǹgì ó ń tọ̀ wọ́n ní ta ni ọlọ́run bọ́lá ní nìrí ti ẹ̀rù tá a wá ní ẹ̀ ń bá lóhùn nìrí tànà bí mi náà rò. ó ní àtọ̀dík àlìmúsílà ilẹ̀ yìí tí wọ́n bá ní ọ̀nà wo lọ lẹ́ẹ̀tọ̀ tẹ́ fi kẹ́ẹ̀mí ẹbí ibi tẹ́ẹ̀tọ̀ náà rè èèyàn dára ibòji ibo ni ọmọ lọ yọmọ lọ nùrùn ni ẹ ń bá ti fi ìntánẹ́bì mú wa lẹ̀ ọ́ dára ibòji nu ọkùnrin àti ni o ọkùnrin tàbí òòrùn intanet bí mu wà láfílẹ̀ nàìjíríà tí wàhálà ti tó báyìí owó tó yẹ ká máa fi mánéjì kémi ọgọkọ mẹ́ẹ̀ ẹ̀yin náà ọgọkọ mẹ́ẹ̀ ẹ̀ gbélé ìníjọba wà fi ramọ́ tàgì taniwo ìfà kí tọmọ tó gbó ilé kí ló ti fà wọn ò jáwé èèyàn gbọ́dọ̀ tá nàbí lẹ́nu ẹ dákọ̀ ẹ̀ tó di bọ́ǹpù mara, alikumbula alimawukuta wọn ti táìmù ẹ̀ bẹ́ẹ̀. ọwọ́ àgbà tẹ̀sán ọlọ́pàá lọ náà kò sí ẹ̀ lọ́bẹ̀ ọgbà àrí ọjà lọ náà kò sí ẹ̀ lọ́bẹ̀ ọgbà àwọn sọ́jà lọ ọlọ́bẹ̀ sọ́lẹ̀ wà abáràtì àwọn sọ́jà kọ́ wá máa kó bọ́ǹbù nínú pólíbàgì tẹ́ gbé bẹ́ẹ̀ ọ̀nà tí wàá ń tò mọ́ra ó mú fóònù <laughs> <laughs> kọ̀ọ̀rọ̀ yẹ ká pàrin wọn àtọ́lọ́wọ́ bá dáa kò ní í ṣe báwọn intanọ́ọ̀sì fún àdínẹ́bì òní ó ti ra rẹ̀ ńkọ́rọ̀ kápẹ́ ẹ bá àláwọ̀ rẹ̀ kí nǹkan yìí ó ti rárá rẹ̀ ntí ó fi bọ́ọ̀lù ló máa ń gbà kán ẹlẹ́ni gbà fún àdínẹ́bì ayé náà wà lójú tó yẹn náà bí ó ti máa rí lọ́nu nílùú tọlọba tó ní jóyè kéèyàn máa pèrè àlàyé ọlọ́run pé pásítọ̀ sínú àgbá omi ọfọ fún bẹ́ẹ̀ otutọ bẹ́ẹ̀ ọtọ bẹ́ẹ̀ ọwọn kìkọ ọpù bọ àwọn ìwà mú wọn tò ní ọlọpàá mẹmẹ o DSS mẹmẹ o akaba máa o wọn àtàkì àní kóòtù o àìmọye yìí ẹ̀rí wà ládẹ́ẹ̀dẹ́rí ẹ̀fọ́lá ó wò àwọn èèyàn retí ẹ̀ ń ta kò lè bóde wá kírun àwọn àtàwọn yẹn wọlé àwọn ìyàwó rẹ̀ ní amúmọ́lẹ̀ ha ó ti wá ká umaru la pé irú hali wò lànà bí wáyé ní ìsèpá nàbí lẹ́rìn ya rasulullah ara'aita binta kharija ay ara'aita binta zayd sahihu nìyẹn kápẹ́ àdébí ọ̀rẹ́ màtọ́ ṣẹlẹ̀ léèmí láìpẹ́ ìyàwó mi yé mo bá ní mo fẹ́ jáde mo ń lọ ọ̀dọ̀ àdébí oníyọ̀ ọ̀dọ̀ àdébí rẹ̀ wò lọ́lọ́ tẹ̀sánmi nàfàkọ wàlùkísíwà lọ́ba ní wo ọlọ́run sọ mọ̀gbà tó ti fóònù dọ́là fún ládọ́túnla àsọtí mo fẹ́ ra njó ni tó ti rà fún mi ó di sí ìwọ lòdì lọ́kọ́ lọ ni iye tí mo ní à ah, bu ni. sọ ayé ayé mi mi ni ah, àdébí yàtọ̀ sọ ayé ayé ayé mi mi ni ayé òmò ayé ayé mi rẹ ah, bọ́ọ̀bà tó mi fẹ́ ọ̀bọ̀rọ̀ jẹ́ mẹ́rin lọ́lé wa gbogbo àwọn àtibáwọn ní ó kù sí ọmọ tẹ̀lọ́rọ́ ẹ̀yin ló sì máa pèrè ayé lọ́kọ kí ni gẹ́gẹ́gẹ́gẹ́ gbà o ẹ̀rọ ti ẹ̀rọ fóbi ìtì ní gẹ́gẹ́ gbà o ẹ̀ ẹ̀ ẹ̀ fóbi ní ẹ̀rọ ago fún àti ẹ̀rọ ara. gbọ́dọ̀ ní fàkúntù ilé ya n ò gbójú wẹ̀yìn mo dìde sí fàwájà àtúhà wájì hàtàn ọ̀rọ̀t minha fi ọ̀nùkìhà mo kó ìfàrùn fún wàláyé ọba dànù rẹ̀ àti ń dé pé ah àwọn tèmi yọ ó sì pé wọn torí pé aya ọlá ni ẹ sọkùnrin tí bá ń pè ìyàwó rẹ̀ láyọ̀ ọlá ara ẹ̀ ní pọ́nlé ìta lọ́lá ebó lọ́lá ah, ayọ̀ ọlá ni ìyàwó tèmi o aya ọlá ebi wọ lọ́lá ànábi fàdó ìfẹsẹ̀ fẹlẹ́ hàtà àbádà náà jíjù náà jíjù hù ànábi bá bu ẹ̀rìn tí a fi rí náà jíjù rẹ̀ ní wàá mi wá náà wá jíjù kí n lábàá ń pè náà jíjù eléyìí náà ẹ̀kọ́ tó ga ni wípé anabi máa ń rẹ́rìn tí wọ́n fi ní náà jídùn rẹ̀ kí ni náà jídùn eyín lọ́dọ̀ lárúbáwá ó kọ tí wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n palaba méjì ní ń pè ní sànáyà èyí tó tẹ̀lé yìí oní ń pè ní àyàbù náà bùrẹ̀ èyí tẹ̀lé yìí wọ́n ń pè ní dọ̀wáṣíkù. ètò tó tẹ̀lé wọ́n ń pè ní tọ̀wá inú tá a bá wá kà láti bíi one two three four five six seven eighty níbi eyín ti padà ń tí ń pínyà tí ń jẹ́ méjì méjì méjì ó là ń pè ní nájídù ẹyọkan rẹ̀ nu jẹ́mi náà wá jídù kéèyàn fi wá rẹ̀rìn tí wọ́n fi rí eyín tó jẹ́ pé téèyàn ọ̀bá ya inú sẹ́wọ̀n èrí ẹni tínú ẹ̀ bá máa ń lò lè rí irú ẹ̀rìn bẹ́ẹ̀ yóò yà gbogbo ẹnu rẹ̀ tàtà ìmọ̀ pé àá eléyìí orin bí ẹ̀mí rẹ̀ ṣe rí sí ní tọ́palẹ́rìn pàtó bí ẹ̀jẹ̀ ẹ̀rìn náà nù ẹlòmíì ọ̀rẹ́ ni yóò tó fọ́ ọ̀fà mú tí ẹ bá wá wọlé báwọn kò yọ wá pè bẹ̀rù ọlọ́run ibi tí ìtì ìtì ń dùn àná kí ni bẹ̀lá yé lẹ́yìn oṣù lẹ́yìn tí wọ́n rí ẹnu èèyàn iná ọlọ́run iwájú iná ọlọ́run sàárè ni pẹ̀lú wa kí ni gbogbo eléyìí torí ọlọ́run wọn ò sì lè fowó dá ọ ìwọ iná ní àkàmọ́tò tí sàrọ̀lá ìsàdúrà mọ́sálásí ọlọ́run sànú mi mọ́ fúnlẹ̀ mọ́ mi àtúwò mi àti bíjà bíi láì gbogbo ẹ̀dá kò sànú mi yọ sábọ̀ sí jẹ́ mú nǹkan lọ lé bó ṣe bíjà bíi láì bó ṣe owó olówó bó ṣe fowó kò sí lọ dákun mọ́jà kiri mi ó tú àtúwò mi àtúwò olówó àhà níwájú ọlọ́run tó lè fọ́ ní gbogbo nǹkan yóò tún máa kí àràmù bọ̀ àlàyé ẹ̀ ọ̀gá wa kan kọ́lù tó ń ṣe kọ́tún àná sí wọ́n ní láyé àwọn àwọn òtún bó bíjà bíi ọ̀wọ́ ma olówó ni wọ́n ọlọ́run lè sànú nígbà wo béèrè owó ní ìparí ọdún owó ti ń lọ bí iye kan ó sì nítumọ̀ níbi 1998 para ti mọ́sálásí ó béèrè owó wọn mo fọkọ bo ọ̀gá wa láti rí mọ́sálásí tó lówó ní mọ́sálásí ń bẹ ní ìyànà nta ó lọ bí níjọ ẹ bóun ẹ ti ṣe ń pa ń pa one five eight two hundred naira eh, seventy naira bẹ́ẹ̀ ṣe ṣáájú ọ̀ṣájú láti bẹ̀rẹ̀ ẹni ìwà fẹ́ ságẹ́tì àti ta ọjà àparí ọdún tiẹ̀ nígbà tí mọ́sáàtì béèrè owó tí wọ́n padà dé ṣọ́ọ̀bù wọn tí wọ́n ka owó nígbà wọ́n yọ owó kó nu owó tí wọ́n fẹ́ fi tajà ọdún abájọ táwọn yẹn fi máa fi mọ́sáàtì ẹ̀jẹ̀ máa sá lọ àwọn gan tán níbi táwọn ó ti yọ àwọn ti gbàgbé àwọn kan gbàgbé mi owó ò ní bá dé ṣọ́ọ̀bù ó ti ná ìjọba ẹ̀rẹ́ fún àṣẹ kíníkà ọgbọ̀n sàfihàn wọn ò ní mọ́pàá ti wó ọ̀rọ̀ lọ. Ah, ṣé pé tọrọkọ́bọ̀ bíjà bíláyìí náà ó lè léyàn lù lẹ́ńtọ́ bá dúró kọ rẹ̀ bí ṣe rí nu ṣùgbọ́n ń gbàtẹ́ pé ń bọ̀ fẹ́ ẹni tí ó fún náà láàlì ó tún wá ń kó àràmù mà pé ọlọ́run dáta wa lówó wa wo umaru lẹ́nu bẹ́ẹ̀ sì náà wà anabi ó kàdé mo fọlọ́ múra fún yín. àwùlá àwọn ìyàwó mi tẹ̀ ń wò yìí yẹt alina ni nafakọta wà kíkúwa. wọ́n mọ̀ ní ìsàrin bíi gbogbo ntí ní oníyàn bí mi pé kí n fa wọn àtàrọ̀ láti jọ kò mọ́ o a ní òde bóde lọ sọ́dọ̀ àwọn èèyàn o. Ah! ẹ̀yin obìnrin lẹ́ẹ̀bí ànábì ní ntí ànábì òní ṣé Abubakar kúkú ni ọmọ ń bẹ̀ ìyàwó Aisha. فقام أبو بكر إلى عائشة رضي الله تعالى عنها وأرضاها أبو بكر بني لجوة لو بسم يا عائشة لو نولا سكي ìfọ̀tí ní bọ̀ فأمسك يده صلى الله عليه وسلم àdúgbò àgbà ọwọ́ rẹ̀ pé ah ọmọ tiẹ̀ ní ìyàwó kìkì ẹ̀wẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gbà lẹ̀ sallallahu alaihi wasallam jẹ̀mọ́ ànábì wo ètò màlẹ́ká o wàlẹ́ ànábì ètò màlẹ́ká èèyàn bíi wa ni ṣùgbọ́n wọ́n fọ òun tó mọ́ tọrọ pẹ́sẹ̀ tí wọ́n ṣe fóun ò sí fáwa ìpín èsù wọn yọ kó lẹ́nu ẹ̀ tí a ti wọ̀n yọ ní dáwà láàmú yìí jẹ̀mọ́ káàtì kíyè sára tí wọ́n bá bí wá wípé ta lọ ta wa àkọ́kọ́ wà láì ṣètọ́ náà ládàá kọ tá a bá wá sọ pé ṣètọ́ lọ ta wa àkọ́kọ́ ó yẹ kí béèrè kan wá tó ní ìdí ìdáhùn ọ̀dà yẹ́wò máa sọ Ìbílísì rabbahu man kana ṣètọ́ náà ọjọ́ tẹ́sí ọgbọ́n sọ̀rọ̀ kéèyàn ọmọ gbé akó níbi kútu bá sọ aṣèitán ibilis aṣọ rọba sahi mọ n wá sọtara ta ló kóró ìró ìbò lẹ́mìí tí ò fi rọ́lọ́ dúró sí ìjọ náà lọ kọ́bọ́lọ́ tẹ̀lé ntọ́nà ọba ń koba ta ló kó bá koba à ń bọ̀ ń ala ẹ tó kó umaru náà ni a ah, eléyìí náà ntọ́ ni kìámà rẹ̀ ṣeré jẹ̀mọ́ a àwọn bàbá rẹ̀ pọ̀ tí wọ́n ti lọ tí wọ́n máa ń wáyè fọ́ọ̀mà wọn nílé ọkọ mo ní ọ̀rẹ́ kan ní mamlaka ọ̀rẹ́ ni mo lè pè wọ́n ṣùgbọ́n wọ́n jù mí lọ à ń pè ní Mansur Al-Ghafis ìyẹn dáadáa ni bàbá wọn ọlọ́wọ́ akẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ yẹn ti lè sọ ní ti Nàìjíríà tó fẹ́ sọ yìí lọ. baba yìí ó bí ọmọ ọkùnrin tí ń lọ bí twenty five ọkùnrin rẹ̀ ìmọ̀ yẹn ọmọbìnrin tó bí o ọwọ́ akọ́nitọ́ pé ní nàìjíríà yìí ní nǹkan bí ogún ọdún sẹ́yìn five hundred million lè parí ẹyọ kọ̀ọ̀kan níbi ilé òun ọwọ́ akọ́ twenty five báwọn ọwọ́ akọ́ mọ́ọ̀sì sí ìparí ẹ̀ gbogbo ọmọ ọkùnrin wípé ẹnìkẹ́ nínú yín gbogbo ń gbọ́dọ̀ kú lé fún yín ká mọ́tàlá ti dá mi rò amadu ma kọ́ létà wọn ti bá tàwọn. ìkẹ́ èyí tó wá jẹ́ Mansur wa sọ mí dọ̀kan wípé bàbá àwọn lè débi pé ṣùgbọ́n ó lè lórí dáadáa ó wá ní sísà àwọn kan bẹ̀ pé sísà àwọn ó tún bí ọmọ tó ju òun lọ ẹni sọ fún mi báwọn ó ní sísà àwọn ti bí ọmọ tó ju òun lọ ó sì wá àwọn wá kéékèèké gbá náà kọ̀ ya wọn ó ní sísà àwọn bá sunkún wájọ náà ó ní <laughs> kí ló dé wọn lọ fẹ́ẹ́ fẹ́yàwó kejì lé o ṣé ọmọ fọmọ mi ni ó ní yóò fẹ́yàwó kejì lé o ká ló bá dámọ̀nà rẹ̀ ìwọ rẹ̀ wọ ní kó ọba kọlu ọwọ́ wa lọ́kọ ọmọ rẹ̀ bá dé bómẹ́wò kí ni wọ́n ti ọwọ́ rẹ̀ fà papọ̀ ẹ̀dùn ọ̀sọ̀rọ̀ náà kò sọ́ńtẹ́ fà papọ̀ ni òfẹ́ fẹ́yàwó lé òfẹ́ òlé ó tẹ̀lé òtí ọ̀nà ọ̀nà ó ní ká pẹ́rù bí irú lẹ́yìn báyìí yóò nà tó báyìí owó ẹ̀ nìyí nǹkan mi wọ́n tún nídìí owó ẹ̀rì nǹkan tó ní owó ẹ̀rì nǹkan tó ọlọ́wọ́ afẹ́sì ọmọ rẹ̀ pé tí wọ́n bá tó bí ọ̀dà wọ́n arúgbó ọkọ rẹ̀ fún mi níbí kọ́ ọ sọ wípé o tó fẹ́ fẹ́ àwòlé ọ yìí tó fẹ́ lẹ́ẹ̀kẹta fún o tó o ti níbi tó o ti níbi ẹlẹ́ẹ̀kẹta àbí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹjì tiẹ̀ ti dá báyìí ná. àwọn bàbá náà ọkànrin malapa lórí dáadáa jẹ̀mọ́ ọ̀rọ̀ ànábìlà bá dé bi ìyàwó méjì mẹ́ta mẹ́rin o ìlàbádìbẹ̀ kèé ṣe ń tí wọ́n fi fírì anybody wa pé lọ́ọ̀rì ìníyàwó kejì ohun tí ìsàtún fẹ́ fàyọ fún wa ni pé kì lọ́ọ́ mú lọ gbogbo ẹ̀ ń lọ́ọ́ parọ́ mà nàbì pẹ́ẹ́nìkan wá bá nàbì sàábẹ́ ni kọ́nà mi bí ebi ń pa mí òòrùn náà ó yọ lójú ẹ̀ náà bó wa ló ṣe ń sayé ẹ̀ sá mélòó alomi ti ń bẹ̀lẹ́ ẹ̀dẹ̀rẹ́ ó lẹ́yọ̀ kan ní àrẹ́mí ni sẹ́ni ah, àrẹ́yà lọ́ọ́ fẹ́ kejì nǹkan ó yí padà ó tún lọ lọ́ba lórí bẹ́ẹ̀ náà náà yọ ìyàwó yọ ìyàwó ẹ̀ mara wọn kankan lọ bẹ́ẹ̀ bí ó tó fẹ́ kejì náà ó tún padà dé ọ̀nà àná bíkíní ọ̀rọ̀ gbọ̀ àmì náà ah, wọ́n ti di mélòó méjì ni lọ́fẹ́ kẹta yóò tún yáwó ni yóò tún kẹkẹrẹ wẹ́n náà n bò tún kẹlẹ̀ kẹta dé gbogbo ọ̀rọ̀ gbọ̀ àmì ni lọ́fẹ́lẹ̀ kẹni kí lọ́fẹ́lẹ̀ kẹni sí bùkátà wàláì kọ̀sẹ̀lẹ̀ pẹ̀lú àtẹ̀bẹ̀ àjẹkẹ́lẹ́ ọ̀sà àbí o irọ́ burúkú ayé òun ọ̀rọ̀ ni ẹni tí bá ti ń sọkọ lọ rè é túbá o jẹ̀má ẹ̀mú sọwọ́dẹ̀ ni kéèyàn ò níyàwó kan tàbí kéèyàn ò ní ju ẹyọ kan lọ mọ́sálà ni tí àwọn àfọwòforí rẹ̀ tì í bí kan tẹ́ ẹ ni kí ló sì fà ó ń bèjì la máa ń pe mọ́sálà wọn ẹni tó dàgbà jù nínú àwọn àfa wa mẹ́rẹ̀ẹ̀rin tá a máa ń fi ọ̀rọ̀ wọn sin lọ́hùn tí bá bá ní tu pé àtàlù ah, bí ṣe sọ́ọ̀rì ìta àwọn náà sì gbọ̀ àwọn aṣáájú rẹ̀ àkọ́kọ́ tó dàgbà jù ni Abu Hanifa ẹni gbọ́sẹ̀ ni Imam Malik ẹni kẹta Imam Shafi ẹni kẹta Imam Ahmad Abu Hanifa àti ìmáàmù ahmadu sorry àti ìmáàmù malik tí wọ́n bá lọ bì kankan náà nínú mas'ala àwọn àbá méjì ni wọ́n lọ bì kankan náà ìmáàmù shafi àti ìmáàmù ahmadu tí wọ́n bá lọ bì kankan náà àmì méjì sí wọ́n lọ bì kankan náà ìlà máa ń pè ní mas'ala òun méjì abu hanifa àti ìmáàmù malik wọ́n ní kéèyàn ò níjìyàwó kan lọ́lọ́ dáa jù ìmáàmù Ṣafi'i tí ìmáàmù Ahmad àwọn takuma méjèèjì lọ wọ́n lẹ́yọ̀ kàn yín lọ́dà wọ́n sì fà fà fà kọ́dà wàláì bí wọ́n forí ẹ̀gùn kọ̀tẹ́ wín ni wàláì kọ̀tẹ́ wín ni nítorí wípé sẹ̀mọ̀ pé mọ́sálásì tàbá pè ní mọ́sálásì àwa tààjọ́ ma fáwọn àgbàlagbà kò tí ì burú jù mbẹ́ torí tá a bẹ́ẹ̀ rí ọ̀dọ̀ mẹ́wàá àárà àgbàlagbà kan nàám tábàtí wọ́n sọ̀rọ̀ lọ́wájú àwọn àgbàlagbà lẹ́yìn yorùbá wọ́n lọ fẹ́yàwó kan kò rówó gẹ̀rí wọn ò rẹ́ lẹ́rẹ̀ kejì kèé ṣe kó tó lọ fẹ́ kejì wọn ò rẹ́ ní nítorí kí wọ́n fi parí ẹ̀ nù. ìlú wa ìlú rí bẹ́ẹ̀ bí èèbá ṣe pẹ́lú wa ìrí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa orí ipá ńlẹ̀ ọ̀kan láti ti ìbá wọ́n fẹ́ ìyàwó lẹ́gbẹ̀ẹ́ lé tèmi rí àbí ìmọ̀ tí a fi ṣe máa wù ṣùgbọ́n mo gbọ́ yẹ tí wọ́n fi ra góńdì ra nǹkan kan two hundred and fifty million naira nkè tí tọrùn tọwọ́ ìkíní kan imú kankan kí ẹkọ mọ márùn kọ mọ pé kọkọ sáso ṣùgbọ́n sátìrì sí ibò ń bí tí wọ́n bá sì la pọ̀ ń bí a máa ti pọ̀tọ̀ dáa ni ọmọ àlè pọ̀ ju ọmọ ọkọ lọ kí àwọn àlẹ́ àpọ̀jù sàwùdí lọ ṣe ń jẹ́ ń sọ ṣe ń jẹ́ ìwà ìjẹ́ náà nù ẹ ẹ tí wọ́n bá ń jọ pípọ̀ pípọ̀ tó yẹ kó máa pa wá lẹ́kùn ni. odidi olùkọ́ ń fẹnu ẹ̀ sọ̀rọ̀ ní public school ó ní ní vs three css one ọmọ ọmọ tí máa ń bọ́ lọ́wọ́ àwọn ọmọ méjì ni táwọn ò sì níbi ìfìlàwọ́ àwọn alákọ̀ọ́mọ tó bá jẹ́ pé education rẹ̀ ó kéré gan àbíkẹ́yìn ọba yà ọ̀kú tí a tó kọ́ ọba fún yàrá bẹ́ lèyàn sọ pé wọ́n bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣúṣe ẹnì kejì lọ́mọ tó jáde rán tíṣà ní ìfẹ́lẹ́ ọ̀sọ́ bá ń lẹ́kọ̀ọ́ abirùn ọmọ àwọn ọmọ méjì ni máa ń bọ́ máa lọ lẹ́yìn àméjèèjì ọ̀sọ́mọ tó lè bọ́ máa wọn lọ láàrin pé àti káwọ ti sọdá délé bọ sébẹ̀ lẹ́tì máa wá pẹ́ ẹ̀pọ̀ wọ́n àlẹ́ ẹ̀pọ̀ gidi àpọ̀ o tí wọ́n bá ní tá a pọ̀ ní kọ́tọ̀ yọ lọ́nu àpọ̀ o wà lẹ́yà àpọ̀ ọlọ́run dàpọ̀ sànú wa o jẹ́ àlà pẹ̀lú àwọn tí ó là o mẹ́jì àánú pẹ̀lú àwọn tí ó nù o ó ń ṣe ọlọ́run gba àbákìlọ̀ wọ́n mu. faqama Umar bin Khattab ila Hafsa radiyallahu ta'ala anha Umar bin Khattab faru fɔ mate na fa an saka fara gada a ye bato ba wɔ umaru namu bẹ́ẹ̀ ni abakiri lérí bẹ́ẹ̀ ni umaru náà lérí láti fi ìdí ọmọ wọn jókòó lé ọkọ láti tẹ ọkọ ọmọ wọn lọ́rùn ha ha tẹs alina rasulallah sọ̀rọ̀ àtàlámà lẹsà ìdá tẹ pàdánù bíi tẹ yọ ayélujára ni ṣé wọn lọ bí àdébí ni tí ò ní ṣé wọn sọ pé wọn lọ ni. ṣé bẹ́ẹ̀ sí ọlọ́run lẹ́ẹ̀kọ́ yìí jọ mélòó wá làwọn ìyá wa ń jọ náà lọ́hùn mẹ́sàn-án gẹ́gẹ́ bó ṣe wà lórí wáyà ìkírímà márùn bẹ́ẹ̀ kùrọ̀ṣíyà ni wọn àwọn mẹ́rin wọn ti kùrọ̀ṣíyà alákùnrin ní kọjọ́ ti lọ ìbàdàpọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta hùn àwọn márùn kùrọ̀ṣíyà àwọn mẹ́rin wọn ti kùrọ̀ṣíyà gbogbo sáà ń fà kí ni yẹn náà ti wá tóbi lẹ́yìn àwọn ìyá wa kí sì ni tọ́fà mama wa ka dìde wọ́n sọ sàlám aa ah, ah, ah. law kunna inda ghayri sàlám làkàlà nà sàánù tí èbá sàbẹ̀ bí lafẹ́ ni tá e a bá polówó kan láyé àbẹ́ gbajúmọ̀ kan láfẹ́ bá a ti wà ìkọ́lá wa ẹ wọ̀rọ̀. iyún náà wàá sọ pé tá a bá wà nílé ànábì náà kí wọ́n má rí ta ó ti ẹ̀yẹ náà ní gbogbo mọ̀dínà yìí gan kí ìyàwó ànàbí òbòde wọ́n dá àwọn ọmọkùnrin yàtọ̀ sọ́nà ìyàwó àwọn èèyàn yòókù tí ò yóò rí bẹ́ẹ̀ ni àtẹ̀bọ́lọ̀ ń gan sọ ayà fọ rọ́bà náà ti náà ti dúnìyà àtànà wà bílẹ̀ ìrọ̀tì àtànà àtàtà ìyá tó sọ̀rọ̀. ọdún bí mi bí n tẹ́gbàrà mi ká mo ń ṣe fún yìí èyí tẹ́ wá ẹnìkan nínú ìǹtẹ́mì

ìyàwó wa wò pé ah, a àti ẹ̀gbọ́n bàtà wà mẹ́ka agbọ́n bàtà ẹ̀sẹ̀ dè mẹ́bì náà ayé ti dá afẹ́ sí a kò ní tẹ gbàdúrà wà wọn èkìrìkìrì kan kó tẹ gbàdúrà kankan a ó yẹ kí wọ́n ti dá màlára wa ìyàwó àdàbí náà báyìí. kìrìsà fara mi ntẹ wa bí mi bóde lọ kíni ọ yanjú lọ yanjú ta ṣe bí ntọ́lọ́mùsọ̀kalẹ̀ fọ́ni pé wà á ń jìnnà ṣíra sára akọ̀rọ̀ bí a ah, ní tó ṣe sùúrù tó fi di pé Abubakar àti Umaru ọwọ́ àbá wọn dá sí nígbà tí wọ́n sọ tí wọ́n sọ àdébí sáà tún wọn Abubakar bínú àdébí dalakẹ́ ọjọ́ ọmọ náà nàní akẹ́ ojú ẹsẹ̀ àwọn ìyàwó náà bá ronú fúwàdà wọ́n ní wàllá nuqsimu billah la nasara sàlám shay'an abadan laysa inda látò ní wa lọ pàgbára nàbí ọ̀ka àtúndé bímá. enwe ìyá wa ojú ọ̀tẹ̀ wọ́n sì jẹ́wọ́ níta bá ti mà pé agbára nàbí ọ̀ka àní ìbímọ asẹ́ẹ̀mọ̀ pé nǹkan ń agbára nàbí ọ̀ka ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ànàbí ọ̀sọ̀rọ̀ òdì ti fọ́ tiẹ̀ ní faro ànàbí òfò yẹn kẹ́ ń faro abákẹ́lẹ́ ti dé sí díẹ̀ pé ànàbí òsè bẹ́ẹ̀ ànàbí ń wọn mara títítítítítí nígbà sílẹ̀ ọlọ́run wa inú bí ànábì ànábì wà ní kòbúrú fẹ́ǹtẹ́ ẹ̀sìn láà adìkòlò àlá ìṣẹ̀dá kúnnà ṣaharan fọ́dídì oṣù kan ní ètò dé àrẹ nìkan fáyín nkàlùkù yẹn múra yín nígbà tí wọ́n ti yàn tán ayé àbátọ̀kalẹ̀ fọ́nà sọ̀sálàm nígbà táyọ̀ sọ̀kalẹ̀ ọlọ́ni eré ànábì sọ fún àwọn ìyàwó rẹ̀ يا نساء النبي ẹ̀yin النبي، ànàbí tó bá jẹ́ pé ayé ló bá wù yín ẹ̀ máa yé ẹ̀ fà nàbí mi lẹ̀ káfí ọlọ́run ọba àtàlù nàbí ló wù yín àti bí ọ̀gbìn àdìsí àmà ẹ jẹ́ mèǹdé bá fẹ́ mú nínú méjèèjì àwa ìyàwó ànàbí ó yẹ ká máa yọra àwa ìyàwó ìmáàmù ó yẹ kí wọ́n dá ti àmà yọ̀tọ̀ àwa ìyàwó kíkọ́rin pọ̀ ẹgbẹ́ ntọ́ba wù inú méjèèjì yìí rẹ̀ ànábì nígbà tó lọ́dún sọ àyàkálẹ̀ fún tán mo fún ọ níyọ̀ǹda kọ́ ọ pa àwọn ìyàwó rẹ tẹ̀ kí wọ́n mú kanu méjèèjì ànábì bá bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó Aisha ọba ló bá ìyàwó Aisha nọ́ọ́lé ó ní rẹ̀ Aisha ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ yìí má kàn dá mi lóhùn ọlọ́run ló ní bí fatala àlẹ́ yà á di àyà ànábì bá ka àyà fún ìyàwó Aisha kakọrọ lẹ àtẹnubílẹ fẹfẹ mu ẹfi suru bá nàbí lọ ẹmẹ dà nàbí lọ àmọ ma tọ́wọ́ ìjà wípé ayé la bá fẹ́ mú ni ẹfà nàbí lọ́rùn lẹ nǹkan kúlẹ̀ máa lọ́ọ́lé rẹ̀ ẹ bá mú rẹ̀ kọ́má. sóò tí ìsọfẹ́ ni ẹ̀sán náà àwọn ìyàwó rẹ̀ olówó wọn náà ló ń kọ́kọ́ sọ fún un. kí wọn lọ fẹ́ kí n ṣe ànábì ní ìfẹ́ kọ́ kanjú hátà tẹ̀síìrì àbáwáyì tó fi kọrí lẹ́yìn mo fẹ́ kọ́ gbàmùnàdọ́ bàbá àtìyá rẹ̀ kí ló pàtàkì fi sọ kókó gbàmọ̀nà lọ́dọ̀ bàbá àti ìyá apá kan àfọ àní torí pé lìtígọ́rì ti ní à kọ́ má jọ pé ànábì yẹn ìyàwó àyíṣà jẹ tó pé ìyàwó àyíṣà kéré sí gbogbo àwọn ìyàwó yòókù lọ́jọ́ orí ọ̀yà máa lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ lọ́dọ̀ bàbá àti ṣùgbọ́n ìyàwó àyíṣà padà sọ̀rọ̀ kan wípé wàkánà wàkọ̀dé alima annahu lámìyàkúnà lìyàmùrọ́ ní bìfẹ̀rọ̀ yìí ìyàwó Aisha sọ báwọn àjẹ́ wípé ànàbí ò sì tó torí pé njọ́ náà lọ́hùn ìyàwó Aisha ènìyàn gbóngbó yàlé bẹ́ẹ̀ ànàbí ti ti mọ̀ wípé bàbá mi àti àmì lẹ́yẹ wọn ò lè sọ pé kí n ti ànàbí lẹ̀ wọn ò lè sọ bẹ́ẹ̀ ọba ní ìrí ànàbí àtàrù lọ́hà wa rasulahu wà dárọ̀ ní àfẹ́rọ̀ ìwọ mo mọ́lọ̀ mo mú wà nàbí tọ́jọ́ pọ̀ mi mo sì mú kí lọ́ọ̀rì sinmi níjọ́ tí n bá papòdà lálẹ́ jẹ̀ náà ṣùgbọ́n mo fẹ́ ìkàlọ́dọ̀ rẹ̀ àtàfẹ́lámù لا تخبر لا تخبر امرأة من نسائك بما اخترته ṣùgbọ́n mo wá bẹ̀ wà nàbí tó o bá ti ń lọ sọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ yòókù tó o fẹ́ máa bí ó ń kálukú náà tó o fẹ́ máa káyà ìfún wa má sọ ní tèmi mú o sọ pé mi ti mú ọ bí ó kálukú náà mú tó bá wù mí o ànábì dáa sọ̀rọ̀ sọ́lá ṣé ẹ mọ̀ pé nínú ilé tó bá jẹ́ pé ọkọ̀ bú bá nírú ọkọ̀ ọ̀hún ọwọ́ pé láti sánmà lọ́lọ́run ti sọ wípé lágbájá o ó ní ẹ̀ sọ fún ìyàwó rẹ kí wọ́n mú ntọ́ bá wù àwọn yà ah, ọlọ́run kò ní ìdìgé ebó sára máa padà mú wọn pèlè ti bó tẹ́lẹ̀ ìjẹ́ ọ̀pọ̀sọ̀nù. àdébì tún wá mánéjì àwọn ìyàwó yìí àdébì wá sọ fún ìyàwó ìṣàpè là làtẹ̀ alùmí imra'atun amakhtar illa akhbartuha bimakhtar kò sí kan wọn tí wọ́n bí mi pé kí ni Aisha mú wàláyé ìmọ̀ sọ fún ẹ pé èmi ló mú èmi àtọ́lọ́ ló mú àjọgbà àlìkìyàmà nítorí kíni inna Allah lam yab'athni mu'annitan nínú wáyà mi muta'annitan wa innama ba'athani mu'alliman nínú wáyà mi muballighan muyassira kí mana ti bẹ̀rẹ̀ ni mu'annitu àti muta'annit ọ̀tọ̀ọ̀tọ̀ ní ti mẹ́mẹ́ tí wọ́n bá pè yẹn ní mu'annitu ó lẹ́ntì máa fara ni ẹ̀ẹ́ntì máa mú nǹkan lè sẹ́nìkejì ẹ̀ kó lè ti ṣe mọ̀ánísù nù mùtàánísù ilẹ̀ ntí máa ń gbé ntí ó káàyàn láyà bọ̀ọ̀yàn láyà tí èyọ kò láyè ànábì ní àìsí ọlọ́run bò gbẹ́mí dìde lẹ́ǹtí máa bá yàn wẹ́sùn síyàn lẹ́sẹ̀ tòótọ́ èèyàn ti mọ́kùn lọ ìwà ń kà sí pé tàní ọ̀sán dẹrẹ tí o tó mọ́lẹ̀ o àdébí lèmi ìgbòkùn lọ́wọ́ owó ń tọ́ tí èèyàn bá fẹ́ ti ṣe èmi ọ́ gbàgà jókòó níbo ló ti rokùn. olùfọ̀rọ̀ àná ló kí ló wá fi ní ń gbé ọ̀tẹ̀ lọ́rùn èyí bójú kan náà wọ́n ti gbóúnjẹ fún ọwọ́ kan ẹ̀dẹ̀mí náà má sì èèyàn ni wọ́ yóò sì bí ọ bó sọ yóò bí ọ é ni èmi pé tèèyàn sá lọ kí wọ́n á bá dákun òní ẹ̀yìn sọ mi tó ń kálukú bá wàláì tí ó sáré bá ti sọ̀rọ̀ yàwá kan pé à ṣe é ti sọ́dún ọdún ayé sàmẹ́ àjọrọ̀ rẹ̀ kí ló náà wàá mú à ó o à ah, kí lèmi náà ìbá wàá mú èmi náà mọ́lọ́ o tí tí sánà fi ti góra ni. ọ̀dà oṣù kan wá ń bẹ́lẹ̀ sábẹ́bí lóhùn ní dọ́dọ̀ nígbà mo gbọ́rọ̀ èmi wá tó jọ bọ́kùlọ̀ mi ṣe mọ̀ yìí pé kí ẹ bàbá wọn mọ̀ sọ pé lórí ibu ọkùnrin wọn ìbàjẹ́ àsọ wípé ẹnì tó bí wọn sọdọ lórí ibu nínú ọkùnrin ìní wín ní obè lọ́nà wo lóṣù oṣù di twenty nine àdébí bá bọ́ sọ́dọ̀ ìyàwó Aisha bígbà tí inú èèyàn ti yọ lọ́dún twenty nine oṣù ojú ọ̀run ẹ̀ èwo lẹ́wọ́ àti yàrá wa ẹ̀kú ti ní pé ẹ̀ ní dọ́dọ̀ ẹnìkankan wa mọ́ fóṣù kan ọlọ́run sì kúkú mú yín oṣù kan ní èkó tí ì twenty nine la wà lónìí wà á ha ọdún kódà láti oṣù tó bẹ̀rẹ̀ mọ̀ ń kà ń kọ́ ọ̀kan báyìí mọ̀ ń kà ń ṣe twenty nine la wà ọkọ ìyàwó ànàbí mi twenty nine la wà yàrá tẹ́mi ó súre oṣù ọlọ́run náà bí ọ̀tá àti yóò jẹ́ twenty nine káàdì bí òtún wáyé ságídí ẹ obìnrin sáyé tí wọn lọrùn. wàláyé ọkùnrin tí ọba ní mánéjì obì ọgbọ́n kankan torí pé àjìnà sí wọn pọ̀ ìjìnà tí yàrá ti ń rí ní kẹ̀kẹ́ á ah, ọlọ́run ló gbé mi jù ọ lọ tó báyìí yìí ti wà máa kí ọ torí mo jìnà sí ẹ pọ̀ mi ò fi àrífín màmá tí ọlọ́run yìí tó ẹ̀kọ́ máa tẹnu ọkùnrin jáde lò ìṣe tí ẹ̀kọ́ máa tẹ àmà tí ò pọ̀ ṣùgbọ́n tẹ bá ti wá rọ́kùnrin tó dé wípé tiẹ̀ yàtọ̀ ilẹ̀ wà rí tóbi ọmọ aborí ẹ̀ ní ọmọ abó tajú tó pé ah, bá bá bá sùlẹ̀ ìmá ẹ̀yin àtẹlẹ́ àìmọ́ tẹ̀síwájú ní jẹ́ rẹ̀ ní ká ah, ah, ẹ̀ kìkìrì ayé lẹ̀ tọ́ba tó ti yá ní tìlẹ̀ tó fi àfihàn wa bá yíṣà kì í kọ́ ọgbọ́n wò lẹ̀ ń dá sí yìí o tẹ́ ẹ̀ ti mọ bẹ́ẹ̀ ti dojú ọ̀rọ̀ ara ẹ méjèèjì ó ṣe jẹ́ yòó nìkan níjọ ń yé yín téyín tí mi ò wá yé yín má kò ní gbọ́ nígbà tó lọ́wọ́ sì ṣeun ànábì sáà sọ báwọn ànábì wọ́n lọ́dọ̀ ìyàwó Aisha ẹ̀wẹ̀ mọ́ ọlọ́run nígbà tó sún ó sì yọ ní mọ́júmọ́ kèé ṣe kó ti jẹ́ twenty náà ṣáájú kánàbí ò tó gbégbé sẹ́ anábì fi àníyàn dáadáa bọ́lọ̀ ń lò kọ́mọ́bà àdìkí ànábì náà ó tó padà wá lọ rèé yóò tó sára ṣùgbọ́n tó ń ti mo ní ń bínú sí ọ fún oṣù kan ọwọ́ pé oṣù àbí wí oṣù ojú ọ̀sẹ̀ lè tabi 29 tàbí twenty nine kò sọ pé o mo wá ní inú mi sì ti wá yọ sí ọba ìlú ni ẹ inú yíyọ ni kan o ẹ bínú kan sí o sọ yẹ sọ o. obìnrin nìyẹn obìnrin ọ̀sọ̀ bẹ́ẹ̀. jama àṣẹ donidojúlówó ọ̀rọ̀ lọ ṣùgbọ́n àṣẹ lóbìnrin fi máa ń bá yàn lò ẹ ń bá wa lè gbà á mára àní sọ̀rọ̀ sọ yìí pé ó ń tọ̀ mọ̀ kú oríire lọ́dọ̀ ọlọ́wọ́ báwo inshallah rahman ibi láti dúró ní juma yìí àfẹ́ àti ti gan ibi láti dúró juma yìí tó àti ti juma ti gbọ́ kí ibn láì tààlà kí mi ń tọ́ tẹ̀lẹ̀ tí ilé ànábì fi dá méjì fashion kan bẹ ìyàwó aisha àwọn ni wọ́n jẹ́ olórí rẹ̀ fashion a fashion b ìyàwó umu salama àwọn ni ìyàwó aisha kóbọ̀dì àwọn ni ìyá umu salama ní akóbọ̀dì nínú fashion ìgangan lọ́dọ̀ àwọn ìyàwó aisha sáà náà tún ń jowó ara wọn tí wọ́n tún ó tún ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ nínú fashion gangan náà yàtọ̀ sí pé a and b wọ́n forí kó wọ́n forí gbára wọn nínú a a náà tún mi a dínà tó mi bí inshàlá rahman bóò là níbi ìṣe ṣàṣeyọrí iyún lọ́yẹ kọ́jẹ̀kọ́ àkọ́kọ́ kèé sariwo wípé à ń bí àwọn méjì mẹ́ta àtúntọ́ di pé àní àwọn kan wàlá ìkànnìṣíà ní a bá débi yẹn ní àti wọn ni ẹjọ́ tó rọrọ wàlá yìí àwọn aláṣẹ ni wọ́n disappoint wa o ọ yẹ ká ti hàn jẹ fún kálukú ẹ̀ tó rọ wàlá yìí ẹ̀ ti sùúrù ṣùgbọ́n inshàlá rahman gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ náà láàjọ bọ̀ sí inshàlá ìyàwó láti máa tó inshàlá àkọ́kọ́ máa sábà àwọn ìyàwó mẹ́rin mẹ́rin inshàlá tí ó fi wá di pé ẹ wà dá kílọ́ọ̀bù lẹ̀ kílọ́ọ̀bù àwa oníyàwó méjì àwọn mẹ́ta àwọn mẹ́rin tẹ́kọ̀ọ́ ti bẹ̀ ń bẹ̀ yé yín ìjọ tí ìyàwó yóò bá ti kúrò lẹ́yọ kan o ò lè pè kọ́lọ̀ ń fi ẹ̀sìn rẹ bí ọmọ o ò lè bí ọmọ ni n ò bí ọjọ́ da bọ́ ọba ní bákan ní tèmi ti pé mẹ́rin ní ìṣòtí lọ́dún mẹ́wàá kí lọ́ fẹ́ sọ tí wọ́n bá ní kí ni ìbò ìbò mọ̀gbà pọ̀tọ́sì kù tèmi lé lórí ọ̀rọ̀ àwọn obìnrin kò sí kí lọ́ fẹ́ rí èyí kàn máa wò lẹ́nu báyìí bàtí báyà parí ìjà tó lóun ó lè obìnrin kan náà ah, má lò bẹ́ẹ̀ lọ má ti báyìí báyìí tiwa máa wo ó lè rí banjọ́ mi sọ́jà pé yóò gbúdù síbi nǹkan mi bí ọba gbúdù síbi ilé ọ wa lọkọ bá dorí kodo ó tóbi ṣẹ́jú mẹ́wàá hmm. ó ní ọ̀sán tí mo ti gbá ń tẹ̀ sọ. ibi ọwọ́ gbúdù sí ìdòlé mi ọ̀ ma o ìwọ́sá ló ti gbà. جماعة نوقع إن شاء الله بإذن الله الوجه القرار الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 ابنه بوصايا عديدة حكاها لنا ربنا سبحانه وتعالى في سورة سماها باسمه فسمى هذه السورة بسورة لقمان رحمه الله رحمة واسعة ومن ذلكم تطرقنا إلى الظلم وأنواعه ومن نعاملهم بالظلم ومن وممن نؤمن بالظلم أسلافنا وقد ذكرنا لكم أن خير أسلافنا رسول الله صلى الله عليه وسلم أوصانا بوصايا عديدة لكننا لا نطبقها ولا نرفع لها رأسا ومن ذلك أنه صلوات ربي وسلامه عليه أمرنا أن أن نحسن المعاشرة بنسائنا متعولا لقول الله سبحانه وتعالى وعاشروهن بالمعروف كان رسول الله صلى الله عليه وسلم مع امرأة واحدة بما تجاوز عشرين سنة ما هذا كان رسول الله صلى الله عليه وسلم يحسن بشرتها رضي الله تعالى عنها وارضاها وهي ام المؤمنين خديجه بنت خويلد رضي الله تعالى عنها وارضاها فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينه كثرت عنده النسوه وما هذا كان رسول الله صلى الله عليه وسلم يعدل ويقصح بينهن صلوات ربي وسلامه عليه وكان يصبر على آذاهن إذا آذين رسول الله صلى الله عليه وسلم بطبيعة النسوة كان رسول الله صلى الله عليه وسلم أكبر الناس بأذاهن وكان صلى الله عليه وسلم يحسن إليهن ليلا ونهارا كان يدخل عليهن مرتين في اليوم كان يدخل على كل منهن بعد صلاة الصبح كان يسلم عليهن ويدعو لهن واحدة بعد واحدة وكان صلوات ربي وسلامه عليه يدخل علينا كذلك بعد صلاة العصر ويستأنس بكل واحدة منهن يجلس عند عند إحداهن ساعة ثم يخرج إلى بقية نسائه كان على هذه الشيشنة فدخل على أم المؤمنين زينب بنت جعش رضي الله تعالى عنها وأرضاها يوما ثم احتبس عندها بأنه يشرب شربة عسل من عند أم المؤمنين فلما احتجب صلى الله عليه وسلم أن عائشة تها تظاهرت مع أم المؤمنين حتى بأن رسول الله صلى الله عليه وسلم إذا خرج إلى إحداهما فل تقول له إني أجد منك ريح المغاطيل وهي وللمغافير أو وللمغفور رؤية مستكرهة مستخبثة فلما خرج صلى الله عليه وسلم إلى أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها قالت له هذه المقولة يا رسول الله إني لأجد منك ريح المغافير كده صلى الله عليه هذا الكلام فقال لا وإنما دخلت على زينب وشربت عنده شربة عسل وإني لن أدخل لا, لا أدخل عليها أبدا ولا أشرب عندها عسلا وبهذا أنزل الله سبحانه وتعالى قوله تعالى معاتبا رسوله ومعذبا رسوله ومعلما رسوله بقوله يا أيها النبي لما تحرم ما أحل الله لك تبتغي مرضاة أزواجك والله غفور رحيم وقد عالى رسول الله صلى الله عليه وسلم نساءه بأنه لا يدخل على إحداهن شهرا وهل هذه الحادثة سببها ما كانت من أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها وحفصة من أنهما تظاهرتا وتواصيتا وتوافقتا على أنهما فيقولا فتقولان مثل هذا الكلام لرسول الله صلى الله عليه وسلم إني أجد منك ريح المغافر أو لقصة أخرى خلاف بين أهل العلم جمع لما جاء في الصحيح إنما مسلم من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما وأرضاهما بارك الله لي ولكم في والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام كان الرسول صلى الله عليه وسلم يوما في بيته والناس ينتظرونه في المسجد ولكن نساءه منعنه من الخروج لأنهن يسألنه النفقة والقسوة وما ليس عنده كان الناس على هذه الحالة حتى جاء أبو بكر يستأذن الرسول صلى الله عليه وسلم فرد ثم استأذن فأذن له كذلك جاء عمر يستأذن الرسول صلى الله عليه وسلم فرد ثم أذن له فلما دخل على رسول الله صلى الله عليه وسلم وجداه واجما ساكتا ناكسا حوله نساؤه يسألنه النفقة ويستكثرن عليه فكان فصل هذه الحالة فلما وجد عمر ما أدرك صلى الله عليه وسلم من الحزن قال في نفسه لأضحكن رسول الله صلى الله عليه وسلم فحدث رسول الله حديث أضحك به رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله لو رأيت بنت خارج آنفا تسألني النفقة والكسوة فقمت إليها فوجعت عنقها وجأة خرت منها فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدا ناجده صلوات ربي وسلامه عليه وفي هذا غضب أبو بكر لما سمع صلى يقول والله هؤلاء كانوا حولي كما كنتم ترونهن يسألن النفقة والقسوة وما ليس عندي فقام أبو بكر صلى الله عليه وسلم إلى عنشة رضي الله عنها أرضاها ليضربها فأمسك صلى الله عليه وسلم يده وكذلك قام عمر إلى حفصة بنته ليضربها فأمسك صلى الله عليه وسلم رأس آه، يده إلى أن أنزل الله سبحانه وتعالى قوله تعالى يا أيها النبي كل أزواجك إن كنتن تبن الله ورسوله والدار الآخرة فإن إلى آخر هذه الآيات وبهذا آل الرسول بين آل الرسول من نسائه فلما مضت تسع وعشرون ليلة بدر الرسول بأم المؤمنين عائشة رضي الله عنها وارضاها فأراد أن يبيت عندها فقالت يا رسول الله إنما أصبحنا لتسع وعشرين ليلة أعدها عدة فقال الله صلى الله عليه وسلم لا الشهر تسع وتسعون وثلاثون فلما جاء هذا الشهر فكان هذا الشهر تسعا وعشرين ليلة نسأل الله الذي لا إله إلا هو أن يثبت أقدامنا كما جاء الرسول صلى الله عليه وسلم دليلا لنا إلى الخير وكما جاء الرسول صلى الله عليه وسلم رحمة لنا نسأل سبحانه وتعالى أن يقوينا حتى نحسن إلى نسائنا وأزواجنا وأن نعاشرهن بالمعروف كما أمرنا الله سبحانه وتعالى بقوله وعاشرهن بالمعروف فهذه وصية من وصايا رسول الله عليه وسلم عن النساء بقوله استوصوا بالنساء خيرا اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا اعز لسوى المسلمين اللهم اعز لسوى المسلمين اللهم اعز لسوى المسلمين ودمر اعداءك داء الدين اللهم ربنا دمر اعداءك داء الدين اللهم ربنا دمر اعداءك داء الدين اللهم ربنا احصي اعداءك واعداءنا عددا واقتلهم بددا واقتلوا بددا ولا تغادر منهم أحدا يا جبار السماوات والأرض اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أكرم الأكرمين اللهم ربنا عاملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ونحن أهل الذنوب والمعاصي وأنت أجود الأجودين وأنت أكرم الاكرمين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وصدق بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدود القائد في مقولات صحية ثابتة من نسي الصلاة علي قطع طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين نبي التوبة نبي الرحمة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا